You are feeling fly, cause I know, get pa. Yeah, yeah. Yeah, what's good, my people? I go by the name T Classic, aka Classic Boy, aka Siri Maka what? Siri Maka Booty. Jẹ́ kí n sọ nípa apá ibi tí ó dára nípa rẹ̀. Um, tí o bá rí àwọn olólùfẹ́ rẹ tí ń ṣàtìlẹ́yìn fún iṣẹ́ ẹ. Um, um, happy to see you first and um, supporting your works and. ó máa máa mú inú ẹ dùn dáadáa. and I'm grateful for that and about and. ìkejì nípa tí ko dara. òun náà ni ọ̀rọ̀ owó wá san wá san wá san fún eléyìí fún tọ̀hún wà tó rẹ́ lómi a tún sọ pé kó o wá ẹ wò kì ṣe ohun tó rọrùn rárá cause I no get back. You dey follow sugar daddies, no dey too chatty chatty. lóòótọ́ ni lóòótọ́ ó jẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún ni ṣé ó yẹ yín gbogbo ènìyàn ló nílò owó àmọ́ gbogbo wa náà la dẹ̀ tún ní ẹnu náà láti bọ́ owó láti san àwọn gbèsè kan wà náà ténìyàn náà láti tún fowó sí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ní ẹ̀bùn olúwa ìwọ náà nílò owó láti san. i would say uh, i'll be in like the kind of person that you know about charity. màá wí pé màá jẹ́ ẹni tó láàánú tó ń ṣe padà fáwọn èèyàn lóòótọ́ ni mo máa ń kọ sí àwọn ènìyàn láti bi ọ̀rọ̀ orin mi. màá sọ pé ìfẹ́ tàn ìfẹ́ tàn nínú iṣẹ́ orin yìí pọ̀ ah, bí àwọn èèyàn kan ṣe ń kórìíra ara wọn wọ́n ń jẹra wọn lẹ́sẹ̀. eating on themselves and at the like at the back o oh, like at the back back biting themselves and before you know you just come come the. kí wọ́n tún máa sọ̀rọ̀ rere lójú èèyàn wọ́n á tún lọ sẹ́yìn ẹ̀ wọ́n á tún wá sọ ọ̀rọ̀ tí ò dáa ẹ wo ìfẹ́ tán ni gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni o a wà níbẹ̀ pẹ̀lú àwòkọ́ṣe ìgbé ayé àwọn aṣíwájú wa bíi Davido Wizkid Burna Boy. You're global man. Your body glows like love for you. I heard about this. There's a situation whereby. Um, obìnrin DJ kan sọ fún mi wípé wọn kì í sanwó fáwọn bí àwọn DJ ọkùnrin ti máa ń rí owó wọn gbà ilé ìdẹ ìyanilẹ́nu púpọ̀. bí a bá sì wò nínú orin yìí kò rọrùn fáwọn obìnrin wa o ìbánilòpọ̀ tipátipá. And um, you know, going through the sex life the sex pay you have to sleep with you before you do something. ó jẹ́ nǹkan tó máa ń báyàn lọ́kàn jẹ́. babalaye you have to do this that that that that that that no it's just it's just crazy i will just say the only thing that can just make this thing to just. nǹkan tó lè ṣàtúnṣe sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ni pé kí a máa ran àwọn obìnrin yìí lọ́wọ́ ká má fojú kéré wọn. the female fans and Because if you look at the music industry now, like our new era, there's no female, you know, female artists out there no more. It's just. Tá a bá wo inú iṣẹ́ tá à ń ṣe yìí, kò fẹ́ẹ̀ fi bẹ́ẹ̀ sí obìnrin níbẹ̀ mọ́, àfi díẹ̀, ó sì jẹ́ nǹkan tí kì í dára. Kí wọ́n tó dókè, ah, ojú wọn máa ń rí tó o, tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Do this, you know, you have to sleep with one person, you have to do that. It should not be so. Just try and help, you know try and help and let's just cause a case. Yeah, there's politics in the, like in the music industry, you know, like people, you know, like people just. Lóòótọ́ ni òṣèlú pọ̀ nínú iṣẹ́ orin yìí o, eléyìí ni tèmi, tọ̀hún ni tàwọn ẹgbẹ́ mi, òṣèlú wà, gbogbo wa la sì mọ̀ bẹ́ẹ̀ ó sì yẹ ká tún mọ̀ wípé ọ̀pọ̀ ló ń jìyà nínú iṣẹ́ yìí tí ò bá darapọ̀ mọ́ wọn o ní láti lọ dá ẹgbẹ́ tirẹ̀ sílẹ̀ nìyẹn o kò dá dúró. understand or just try and push your team by yourself. mo lérò wípé ó yẹ kí wọ́n jẹ́ kí àwọn ènìyàn rí ohun tí wọ́n fẹ́ kàkà tí wọn yóò fi máa mú àwọn ènìyàn. them to give their word to. tí wọ́n fẹ́ fún ara wọn kí wọ́n máa fún wọn lámì ẹ̀yẹ nítorí àwọn ará ìlú wọ̀nyí ló ń gbọ́ orin àwọn ni olólùfẹ́ wa àwọn ènìyàn wọ̀nyí gangan ló mú ẹni tí ó tọ́ tí ó yẹ kí wọ́n fà sílẹ̀ fún àmì ẹ̀yẹ. She be the only girl wey go fit to give me that kind thing. Tell me something wey me I no know. Ẹ mọ̀ bí ọdún méjì sẹ́yìn ojú ilẹ̀ ni wọ́n fi máa ń wo Burna Boy kò sí ẹni tí ó kà á sí rárá àmì ẹ̀yẹ o ó kàn ó kò kàn ó wọn ti ẹ̀ ní wulẹ̀ yàn nígbà náà. ṣùgbọ́n Burna jẹ́ èèyàn kan tí kì í káàárẹ̀ nínú gbogbo nǹkan tó bá ń ṣe lórí iṣẹ́ ẹ̀ ń ṣe déédéé. keep striving and all. As you can see, I got nominated for Grammy and it's, man, it's wow, man. It's really wow, it's really wow fi die for you. I don't fall in love, baby. No, not really, man. Not really, man. Kì í ṣe bẹ́ẹ̀, gbogbo wa nǹkan náà ni wá nínú ayé. Kò sí wàhálà kankan. Orin mi yàtọ̀ sí ti ẹlòmíì. She understand so there's no feeling somehow no pressure man no pressure no pressure my sound is different from theirs understand so no pressure. No pressure. Look me. I know they like those Uh, I would say. Màá wí pé màá lọ máa ṣiṣẹ́ aṣọ ríran, màá máa design fáwọn èèyàn. Mo ní obìnrin kan ní ọdún mẹ́rin sẹ́yìn. Four years ago. Ó ṣàṣemáṣe. You know, in that our relationship, she cheated. mo wá lọ kà mọ́ mo kọ kan nípa rẹ̀. what happened back then like I bring it back to the present like okay this is what's happening okay what what I wish I I did back then so. Baby, me, I know say nobody perfect, oh. Nini marriage, and you give my life to. And she's just, she's just, she be vibe, <laughs> like, <laughs> I don't know how to put it. That lady man, like I just really like her, you know. I like her. Ọmọbìnrin yẹn yẹn ó jẹ́ ọmọbìnrin tí mo nífẹ̀ẹ́ o. You too fine but you get bad character. I don't smoke. Mi kì í mu gbó, mi kì í mu sìgá, ọ̀ mo máa ń mutí díẹ̀díẹ̀ ṣùgbọ́n kì í ṣe púpọ̀. You know, with enough, with a lot of soda inside, <laughs> you understand? And um, I do cook and um, Yeah, that's it. Everything you do, yeah, at the end of the day. Ah, irun dàda orí mi. Irun yìí ti máa tó bí oṣù mẹ́fà o. Ó ti pẹ́. Mo kàn máa ń wáyè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo kàn máa ń fọṣẹ ṣampú fọ ni àti omi gbígbóná. I fit drink plenty bullet for your love. Suddenly, baby, I don't know what to say. Ah say wetin i do to you why you hurt me this way yeah yeah i climb the highest mountain for your sake ah yeah yeah yeah yeah ojoro cancel ojoro you say money you open your toros me i put money for akolo shebi your love na the koko make we start again ha no other game no other game. Yeah, yeah, see, see, see. Ah, make I show you love. Whoa, make we be together. Whoa, say we don't talk anymore. Say we don't vibe anymore. Say what was all of that for? Yeah, yeah, yeah, yeah. Think about it. Won't you think about it? Yo, what's good, my yeah. orúkọ mi ni T Classic ẹ máa wo Orísun tẹlifíṣàn.